àwọn onífàyàwọ́ náà díròkọ yìí lọ́sẹ̀ tó kọjá yìí ìjà burúkú ló wáyé lábúlé kọ́bápẹ́ lọ́nà àbẹ́òkúta sí ṣàgámù níbi táwọn onífàyàwọ́ ti dojú ìbọn ka àwọn aṣọ́bodè táwọn èèyàn sì kú kì í ṣòní kì í ṣàná táwọn onífàyàwọ́ yìí ti ń ṣe báyìí ọ̀pọ̀ ọgbà láràlú tí kò sì mọ kinní kan ti bá kú pàdé nígbà táwọn onífàyàwọ àtàwọn agbowó ibodè tó ń jẹ́ kọ́sítọ́ọ̀mù bá dojú ìbọn kọra wọn àwọn kọ́sítọ́ọ̀mù ó máa láwọn onífàyàwọ lọ àwọn onífàyàwọ ó máa sá fún wọn nígbẹ̀yìn ọ̀rọ̀ náà yóò dìbọn yíyìn fúnra wọn ká sòótọ́ fúnra wa eléyìí gbọ́dọ̀ dópin o ó gbọ́dọ̀ dópin kíákíá ní pẹ̀lú ìdí tó fi gbọ́dọ̀ dópin náà ni pé ohun táráàlú ò bá mọwọ́ tí wọn ò mẹsẹ̀ kò yẹ kó máa fakú òjijì fún wọn tá a bá sì fẹ́ sọ ọ́ àwọn kọ́sítọ́ọ̀mù yìí ni kí wọ́n yára wọn wò dáadáa nítorí àwọn gan-an nìdí wàhálà yìí ẹnu bodè tàbí nítòsí ẹnu bodè làwọn onífàyàwọ́ wọ̀nyí ń bá jáde odidi mọ́tò ṣe é gbọ́nà tí ò gba kẹ̀kẹ́ ọ̀nà táwọn onífàyàwọ́ ń kó rẹ̀ sí tàbí mọ́tò yìí gbà ọ̀nà tó gba mọ́tò rẹpẹtẹ ni èyí ni pọ́nà ńlá ni lójú àwọn ọ̀nà wọ̀nyí àwọn kọ́sítọ́ọ̀mù wà ń bẹ̀ rẹpẹtẹ nígbà táwọn kọ́sítọ́ọ̀mù tí wọ́n wà nítòsí bá ti wá gbowó lọ́wọ́ àwọn onífàyàwọ́ yìí tí wọ́n wá gbé mọ́tò dé tòsí táwọn tí ò tí ì rówó gbà lọ́wọ́ wọn bẹ̀rẹ̀ sí lé wọn kiri ohun tó ń fa wàhálà yìí rèé lójú ọ̀nà yìí ó kéré tán àwọn èèyàn yóò ti kà wọ́n kọ́sítọ́ọ̀mù bíi mẹ́ta mẹ́rin wọ́n ó sì ti kọjá lára wọn ìgbà tí wọ́n bá wá dàrin ìgboro ni wàhálà ó dé wàhálà gidi bí kọ́sítọ́ọ̀mù bá ṣiṣẹ́ wọn bí iṣẹ́ kò sóhun tó ní fàyàwọ́ yóò kó mọ́tò tàbí ìrẹsì kọjá abẹ́òkúta kí wọ́n tó wá máa lé e kiri tàbí tó ní fàyàwọ́ ó ti kọjá àdí ìrókò tí ó ti kọjá owó dé kó tó wá di páwọn kọ́sítọ́ọ̀mù bẹ̀rẹ̀ sí yìnbọn káàkiri kókó ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni pé àwọn kọ́sọ́ọ̀mù kan wà tí wọ́n ń gbà bọ̀dì àwọn ni wọ́n ń lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn onífàyàwọ́ yìí àwọn ni wọ́n ń sọ̀rìn tí wọ́n bá ti rìn fún wọn àwọn ni wọ́n sì ń gbowó lójú ọ̀nà káwọn onífàyàwọ́ náà tó lè kó mọ́tò wọn já gbangba káwọn kọ́sọ́ọ̀mù yára wọn wò kí wọ́n yéé yìnbọn paráàlú kiri o bí bẹ́ẹ̀ kọ́ orí àwọn mẹ̀kúnnù tí wọ́n ń pa nípakúpa yìí yóò mú wọn o ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí